o o ọwọ́ ní ṣe gbogbo torí pé alámọ̀tí ni ìjà ọwọ́ mi ní kan náà láti àríwẹ̀ nìkan náà ní ẹ̀ǹtì lọ kò sì ní dábọ́ tẹ́lẹ̀ èdè ní ìlú wọ́n lè ṣe lọ́wọ́ sí ẹ̀rọ òògùn àbájúwò àtàkì ìwọ̀ wọn fà lóòjì. inú ìbára tó bá bóòlù lọ tó bá lórí padà bá tọ́jú ẹ̀jẹ̀ àwọn àbíyẹ̀ pé ó rí ohun tí ọ̀gá ẹ̀sìn ìgbè tọ́lọ̀ agbára rẹ̀ wà kárí sí àríkèké. nígbà ọkọ̀ kàkẹ́lò ọkọ̀ ìlú ìlú ìlú kí ló fún ìgbèrú ọlọ́run ìjọba tó ti ń jẹ lẹ́yìn ohun ìtọ́ka rẹ̀ pọ̀ fún ìṣiṣẹ́ láti ẹ̀kọ́ ní àṣírí ọlọ́run náà lọ darí ọkùnrin àwọn kan ìdílé àti ìṣòro ìjáde nítorí ẹ bá pẹ̀lú pé màmá rẹ̀ wà ní ìlú sí rẹ̀ wà láàrin wọ́n ní kí ló kún ìlú rẹ̀ ẹnu ní ibi rẹ̀ ló mọ̀ ọ́n yóò wá ètò ìlú ọmọ ìlú rẹ̀ tí ó tẹ pé inú òsì lè dìde tẹ́ bá fi da ọwọ́ àti rẹ̀ yọ tí ó ti bú yẹ bójú àti ọlọ́run náà ó làwọn èèyàn wá dábàá إذا فتحت كتابي وقلت حدثنا فلان عن فلان حتى إلى حتى إلى الصحابة حتى إلى الرسول إما قول إن الجمعة أما بين أما يقوم بالمؤمن إنه ليس مني إذا رجع حتى النبي إلى وجه النجم إني هو أما هو من حبيب حتى tí wọ́n bá ní kí ó rẹ̀ lè di gbogbo wọn. tí wọ́n bá ní bẹ̀rù ọlọ́run lórí ìgbọ́ràn tí ń tàbí ọmọ tí wọ́n ti wọ́n kìjú òní rẹ̀ láfojú àwọn ìdí à ọ̀nà mọ̀lọ́rùtù bí kọ́bùrù mọ̀lọ́rùtù wọ́tẹ̀rẹ̀. mọ̀lọ́rùtù lọ́rùtù فأوسع لي وعظا وليس بنهجي فأوسع لي وعظا وليس بنهجي yẹn wá fún mi ní ìflashback ibi tí ọ̀rẹ́ ìwà yìí nígbà òkú rẹ̀ lò lọ́jọ́ káwọn ìdúró lọ́jọ́ ọgbà tó bá sọ̀rọ̀ lọ́jọ́ ní kẹ̀kẹ́ wọ́n wọ́n ṣe nígbà yẹn wọn kí ní ìyẹn wá kí ìsì jábọ́ láti sínú ara bẹ́ẹ̀ sì ni sàárè ìgbà mi sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ń tọ́ ìgbà ìgbà ìgbà mi sọ̀rọ̀ èyí ìlànà ìgbà mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà mi sọ̀rọ̀ wọ́n jọ jésù sọ́kọ́lọ́ ẹni wo wọ̀pọ̀ tó tù lè lè ní bí ìjà wáyé jáà ní ká jáwé ìjà wáyé òun ni àhàlà àbúlá ìtọ́lẹ̀ àwọn èèyàn bí nítorí pé àwọn ilé ẹgbẹ́ ìṣọ̀kan nípa ìjà ẹgbẹ́ ha ọ̀pọ̀lọpọ̀ ìjà ẹgbẹ́ ha àwọn ìbò tó lẹ́sìn sọ́kọ̀ kí wọ́n lè ìjà ha járe àwọn oríkè agbègbè ọjọ́ wà tẹ̀sẹ̀ àwọn tí ó máa ń lòdì nínú ìlà járe tí mo lè dúró nù. Àdìmọ̀ sọ pé lè dè jù lórí pé sísẹ́ ìbẹ̀rẹ̀ jẹ. Wọ́n tún tún lè ní ilẹ̀ yìí sí ìjà wà ní ẹ̀sìn ìwé ìdílé náà. Wàlọ́ọ̀yì ìmọ̀tọ́lọ́ fún ìmọ̀ mọ̀hábàní. Ìgbẹ̀ ní ẹgbẹ́ ìgbò ẹ̀fọ́nà síbi ọkàn níwà tí a bá bí ní màmá àjáṣẹ́. Rọ̀níyàn ní ìlú ìṣẹ́jú wọn nílùú àbá àìmá. Kọ́dà kẹ̀ẹ́sẹ̀ lọ sí ọmọ gbogbo nílùú wà bí ṣẹ́ ìṣẹ́ kí kí nà bá rí sí. Ewu tí bẹ̀rù mi náà ó ti jogún òfin lọ́pọlọ ìṣẹ̀lẹ̀ ẹgbà yóò mọ̀ láti yóò ní orí sọ́wọ́n ní yìí ní ìbò sọ̀rọ̀ pé kíkú ọ̀pọ̀ yóò máa lọ báwọn kí ni máa mú ìmọ̀ràn sí àwọn èèyàn kí ni máa fi ta ọlọ́pọ̀lọ́ sí ìdáyé ẹ̀dá nínú ìjáde àkọ́ ìkè tó bá jẹ́ pé àwọn fídíò yìí àwọn ọ̀nà sí ẹ̀ kí n tó bí àtàrà àwọn èèyàn èèyàn wáyé tí ẹ ń láyé kó tí ò bí ẹyẹ ayé kó kábọ̀lọ̀ ló tẹ̀lé èèyàn mọ̀ ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ báyìí sọ. Thank you síbi tó mọ̀ níwà. Mọ̀rọ́rùtù bí ọgbó ibi ní mbà rọ́tì gbogbo ọ̀nà mọ̀rọ́rùtù bí ọgbó ibi ní mbà rọ́tì gbogbo ọ̀nà wà ó tẹ́ وقد كنت في وفي الشيب الذي في مصائبه قليلا وفي الشيب الجبار ولكن عرفتك تنزه واقلا ولكن عرفتك تنزه واقلا من رجال الحقائق بداية من رجال الحقائق إذا هي جاءت للرجال العقائد إذا هي جاءت للرجال العقائد Oh, Right.